àrùn yóò sì máa dáhùn lọ́dọ̀ Yorùbá ni ilẹ̀ bá pè yàn pé àbáàrọ̀ wàhálà ọ̀sẹ̀ ẹ̀mẹ́ kódà bó yẹ parọ́ ní tòótọ́ ògbó orúkọ ẹni tó bá bójú gan lórúkọ tó ní pè kí wọ́n pè ń jẹ̀rà mọ̀ yóò sì dáhùn torí pé wọn máa ń bọ̀lọ́dọ̀ wá ń bí ìpẹ́ àfá àfọ́jú yìí ayọ́dájá rẹ̀ ṣùgbọ́n látàrí àwọn èyí tó bá jẹ́ ìdí ẹ̀mọ́ ṣe wọn rí pé wọn pé ibi téèyàn bá ti wá ní òwà gbọdọ̀ mẹ́rin wá pé ìjọba máa ń kúrò ẹ̀pà ìgbèyàn láyà nẹ́bì ibi irú yẹn ibi tí ọ́rùfù ti máa ń wà tá a máa ń ṣe tàkímù kọ́ṣọ́ ni

kọ́sọ̀rọ́jì sọ́lá anábìṣọ́ gbàgbé ni àbí wọ́n dìrò kò sọ pé anábì ṣó màámà dìrò kò jù ṣébà ó ní ṣé òun ti dínkù ní àbọ̀ gbàgbé qala lam ansa wa lam ní ìgbàgbé wọn àtijọ́ òkú òní tánábì fi ṣe sí fún ọkùnrin wọn níbi anábì ìkánu méjèèjì ti ṣẹlẹ̀ níbi ìbàyí wọ́n ṣe hajjú rẹ̀ ríwáyà àti bukari rẹ̀ kí wọ́n dárúkọ rẹ̀ ibi tí muslim wọn gba nẹ́bí fọ́kọ̀dẹ̀ hasọ́lá ìṣdáhùnmá ìkánu méjèèjì ti ṣẹlẹ̀ fọ́kọ́ọ̀lá anábíwá ní ìṣó akẹ́mọ̀ yẹ kúrù bùrù yẹ̀dẹ̀yìn ṣe tí bùrù yẹ̀dẹ̀yìn sọ ṣe bó ṣe rí nìyẹn kọ́ọ̀lù náà gbogbo àwọn fàtàkọ́dàmà ọ̀sọ́làmà tọ́rọ̀ lànàbí bá kí èyí tó fi ilẹ̀ tí ò tí kì fún màsálàm lẹ́yìn náà wọ́n sálàmà fún màkàbàrọ̀ lẹ́yìn náà lẹ́yìn bá ṣe tẹ̀fí wàtọ́jẹ̀dà mẹ́ta sojúdì yìí àwọn àtùwàlì ànàbí wá forí kalẹ̀ ní aswad kìí ṣe pé ìtẹ̀ṣík kìí gún dáwọ̀ ìgbé in tó fi jú ẹni pé a ó yẹ di ìdún tẹ́bá ti kà nínú koran fọ́lájí sọ fi yí alfasanaji ọ̀sánnáwò eh, eh? ilẹ̀ àmì àti alfi a ó yẹ di ìdún ṣe bá ń jẹ́ ipa ara sí àwọn 100,000 tí wọ́n lé sí díẹ̀ so àwọn tí lè yẹn kìí ṣe wípé èèyàn dá ọtún báyìí lè tàtẹ́ ìgbé èèyàn bẹ̀rẹ̀ rẹ̀ ìyẹn mi pé ó lékú láàrin tí wọ́n bá ṣe tìjúdù sáwí èèyàn kìí sáré borí kalẹ̀ tó gbé torí pé mo fẹ́ fi ṣe expiration mo fẹ́ fi sí ìdúkọ́lọ̀ borí kìí lẹ́ni ó wà bá balẹ̀ torí pé ìgbàgbé ni kàfárọ̀ ìgbàgbé yẹn ló ń ta ọ̀ wá sáré borí kalẹ̀ lẹ́ẹ̀kan lóṣù sáyé sálámà bẹ́ẹ̀ kọ́ ọ̀fọ̀ yẹn kalẹ̀ tí ó máa ju ìpè fẹ́wọ́lọ́ lára pẹ̀lú yìí tó máa rọ́fà aráàtọ̀hún lẹ́yìn àrẹ́bí tó borí sókè فكبر وبكبر كان لله أبي وطول تكبير لله ثم كبر وسجد مثل سجوده أو أطول بلا لم تكبر كان لله كيجي إيدي دي تلاقوا أتي دي دي دي دي تلاقوا ثم رفع رأسه وكبر lẹ́yìn ànábì gbórí sókè ó sì ṣe tẹ̀gbéyìí sọ̀rọ̀gbà náà sáàlù òhun àbá yìí wọ́n sọ ó ní àbá Muhammad ibn Sirin ó ní àwọn èèyàn bí sáàlù fún masallam sánàbí wọn sálámà lẹ́yìn ìgbà yẹn torí pé sìn là ń ṣe èèyàn kan ní dídé orúkú pípa òlùn ṣe fẹ́ ṣe kọ́ọ̀lá Abu Hurairah Eh, Muhammad ibn Sirin ọwá ń pè pé nùbí wọ́n sọ fún mi pé anna Imran ibn Hussein igbe Imran ibn Hussein tó náà gbàrọ̀ àdìsí wa ọ̀ọ́lẹ́kùn mẹ́sẹ̀lẹ̀ òun gbà wá ní parípa ní padà sálámà ó dàdí Imran ibn Hussein ibi ìrákà méjì lọ́wọ́ àmì sọ́hwàlálá ṣùgbọ́n rákà àti tí Abu Huraira àti tí Imran ibn Husayn bá wa mẹ́ta lọ́dáró ọ̀bẹ níbi tí Abu Huraira mélòó ló lára ní kí méjì níbi tí Imran ibn Husayn mẹ́ta àwọn afá máa ń jiyàn pé bóyá kàkan náà ní méjèèjì hadith ti Imran ibn Husayn ó lára ní òun náà wá júwe nínú ìdí lọ ìrìnlẹ̀ ìsàkùsẹ̀sílẹ̀ ìwọ́tàkù rẹ̀ rà mẹ́rin lọ́n pé méjì àwọn afáà ní ó fọ́sùn pé kí ní ẹ̀ṣẹ̀lẹ̀ lẹ́mẹ̀jì àwọn afáà mi sì rárá ọ̀ ìpè ẹyọ kan náà ní kó ẹ bóyá ní ó dàrú mẹ́nìkan lọ́wọ́ nínú àwọn méjèèjì méjì النفس في الصلاة ولا زيادة الزيادة في الصلاة إن شاء الله يدرس زيادة فمران بن حسين براء من àdíṣe míì ó na àfá àmà ń lò láti lè tọ́gbẹ́ tó bá lé nǹkan kó lórí wá ń ṣe tí èdè kan àtidárúkọ sí Imran ibn Hussein bákan náà ni àfá àwọn ẹgbẹ́ mọ̀kúrò náà gbà wọn fọ́ọ̀lù mọ̀tútù ní dọ́kà lẹ́bí kírun rákà márùn nígbà tó wá kírun rákà márùn sá àwọn èèyàn wá ní ẹ̀nẹ́bì rákà márùn ló kì báyìí ti bọ́lé fàtàjẹ́dá sẹ̀jẹ̀dẹ̀ yìí àlẹ́bí wá forí kalẹ̀ lẹ́mẹ̀jì lẹ́yìn náà tó ń báwo ni àdísì ti ti àbúrò rẹ̀ ìṣíwájẹ́ ziyada nígbàtọ́ gbẹ́ráka méjì onítàníkí o ládẹ́bìkí àti ló lè rànkó ni ìntánẹ̀tì pé ọ̀dìzáàdà tẹ̀sílímàtà ẹ̀nẹ́bìsálámà lẹ́mẹ̀ẹ́kì wọ̀ta àrífúnà ànà tẹ̀sílímà ní àrùkárí sọ́lá kí ẹ̀ sálámà nínú orókùn ọ̀rọ̀ ni ọ̀nà ẹgbẹ́ ìdí tí ò fi ní ò ní pé ànábì ń pé ìran tàhàrímù ha tẹ̀gbìr wà tàhàlílù ha tẹ̀sílẹ̀ tó dẹ́ wà lórí tàṣàrùn rùmẹ́ tó wá yà tó lórí tàṣàrùn rùmẹ́ tó ní ọ̀nà kí ló a lè lò mọ́ gbàdá wájú láti tó fẹsẹ̀ wẹ́lẹ̀ àdìsọ lẹ́nu pé ìdàgánà àádọ́kùn fi tashahudil akhir ثم بطل وضوءه كما في عبارة الحديث فل فل فل فل فل فل فليكن من صلاته ولا ينتبه إذا الله تجيبين وكان يمكن أن والدي سجد التشاؤم ضبين هو يصوم kò ní ìdíkà jí gangan mọ́ òkú tí wọ́n láyé adíjì ọ̀fẹ́ tẹ̀múlẹ̀ torí ìdínà èèyàn ní pa èèyàn ní kọ̀ntínú ìrìn báyìí tó ọ̀bá ti rí tó yẹ stop nípa ìrìn ní láti padà tó ẹgbẹ́ ni tó ẹni zádé tó slim ó ti fi the slim léwu látara ni nínú ètò ìjọmọ́ ziyada òun náà ni ẹni tí ó kíráka mẹ́ta tó tẹ̀sílìmù tó ṣe o ó ti padà pé rìn ṣùgbọ́n tó gbèrún tó pín ní kò tí ì ní pé kò lérùn torí pé o ó ti fi àbá sọ pé gbogbo ẹni tí bá wá san ìrun padà ìwé ní ògbọ́dọ̀ gbogbo síyáàkì àdìsí ògbọ́dọ̀ pẹ́ tẹ́ bá dé ìrun ẹ̀yẹn tí rákà méjì ṣé bá ní ìsìn àwọn arìnrìn létí pé lẹ́yìn one hour wọ́n tún rìn yẹn kí ni tó jẹ́ bá ní ìsìn lẹ́yìn thirty minutes wọ́n tún rìn yẹn kí ni ṣùgbọ́n tó yẹ pé ó ṣe kírun yẹn náà wọ́n rẹ̀ gbé àbá kò mọ̀ pé lónà wa ti ti gbọ́ kò bá burú bẹ́ẹ̀ torí pé kò sí ìtara lé tí nínú gbọ́ àdìsí lẹ́yìn one hour àti kàá ní lábọ́ abúlẹ́tò mọ̀háìnà abáríwọ̀ká ní àṣàbí nàbí ẹgbẹ́ abúlẹ́tò mọ̀háìnà nínú àwọn àṣàbí àgbẹ̀rẹ̀ lórí sọ bẹ́ẹ̀ abdullahi ibn maliki òní tábání abdullahi lásán ó lè dàrú máa lọ ẹni tá a sọ fọ́rọ̀ òní dání o wẹ́ẹ́ abdullahi ibn mas'ud torí pọ̀ lọ́kọ́kọ́ wọ ẹ̀sìn nínú gbogbo àwọn àbádìlà tálọ́kọ́kọ́ wọ ẹ̀sìn náà Abdullahi bin Mas'ud sọ pé ra'aytuni wa laqad ra'aytuni ana aashiru aashirin aw sadisu sadisu èmi nàmbà sí ọ̀ èmi nàmbà tẹ́ tó gbogbo wọn bẹ́ẹ̀ sí kò tó Abdullahi bin Umar ọ̀gbẹ́ gbà náà kò tó Abdullahi bin Abbas ọ̀gbẹ́ gbà náà kò tó gbogbo báyìí ní sí kò tó Abdullahi bin Zubair Abdullahi bin Zubair kò náà ti bí yẹn. láà Abdullahi bin Zubair òun lẹni tí wọ́n kọ́ bí nílùú Madina táwọn ọmọ àjírò ní kọ́kọ́ bí lẹ́yìn tánà fi ṣe ìjọra alákọ́kọ́ bí sílẹ̀ tó ilé ìdíyà rẹ̀ tó àìlú tó kò tó ń bẹ́ẹ̀ gbàna tẹ́bá ti kọ́kọ́ nínú Abdullahi ń ṣọ́kọ̀ kọ́ wá sí ọlọ́gbìn Abdullahi tó ń sọ̀rọ̀ àwọn afọ Abdullahi bin Abbas Malik ibn Buhaina Buhaina yìí orúkọ mọ̀mọ́ rẹ̀ bàbá jẹ́ ní Abdullahi Malik oní bàbá rẹ̀ jẹ́ kí wá lórí náà ló pé Abdullahi ibn Malik tó pé Abdullahi ibn Malik ní wá gẹ́gẹ́ bí i jẹ́ pé ọmọ Ali radiyallahu anhu àtọ́jọ́wájú àti òṣèlè kìí ṣe àti òṣèlè nínú wọn ni Muhammad ibn al màmá títí Muhammad ibn al-Hanafiya màmá rẹ̀ ló wá láti fámílì gíní o al-Hanafiya fàntúsì bá ilé ha na ń bá màmá ń dárúkọ rẹ̀ ma kúmọ́ bá àdìbì sẹ́kì kálébà mọ̀ pé Muhammad èyí títà níbi fún sí ọmọ tó wá láti Hanafiya ọmọ ṣe bẹ́ẹ̀ fún yà torí ìdínà ẹ̀rọ fẹ́ mọ̀ ẹlòmíì ma fámílì rẹ̀ torí ẹjọ́ bá ká hadith gbọ́rọ̀ káàdára ọkà rìjálù hadith wọ́n ṣàlàyé asma àwọ̀kúnà ẹlòmí dẹ́gbórúkọ mọ́má rẹ̀ náà ṣe sáàbùrẹ̀sì ẹlòmí lórúkọ bàbá rẹ̀ wọ́n ti tẹ́yẹ̀ máa ń ka tẹ́yẹ̀ lọ́wọ́ sọ pé gẹ́rù hàdà tọ́mọ dẹ́rù pé abdullahi wọn wọ́n gẹ́rù gẹ́rù ìtumọ̀sọ́rẹ̀ wọ́n gẹ́rù hàṣẹ̀dà kó bà dàrú mẹ́rin lọ́wọ́ pẹ̀lú tó bá dàrí abdullahi tó bọ̀ hàìnà tẹ́yẹ̀ ọ̀bá tàbátà sọ pé kí abdullahi ibn buhaina ìyẹn ni máa wúkọ ẹ̀ káàkiri nù sọ̀hábà tọ̀bàkọ́ọ̀tù sọ̀hábà ìyẹn lè má màtà ní jẹ́ bẹ́ẹ̀ tàbátà wá sọ pé wà káánà mí ń tójú fọ́ síbẹ̀ torí ziyada kò ní ìdí ẹ̀mí tó ìyẹn dáadáa pé anabi sallallahu alaihi wa alihi wa sallam gẹ́gẹ́ bí afọ àwọn ti gbà ọlọ́dọ̀ rẹ̀ wọ́n ní anabi sallallahu alaihi wa sallam sọ́lá bí i mọ̀ gbòòrò anabi kí wọn gbòòrò pẹ̀lú wọn. فقام في ركعتين الأوليين ولم يزيد anabi wa dìde ní fún súra kò jókòó ní ọ̀dà tó gbòòrò tó dáa fáwọn tó ń sùn nìkan jí wọn ẹlòmíì lè má máa sọ èyí jókòó báyìí ní jókòó máa wọn kò yẹ jí wọn kájú gbọ́lẹ̀ dáadáa pẹ̀lú wọn lẹ́nu yé jí ànẹ́bí sallallahu alaihi wa sallam jókòó náírà káàkiri faqama an-nasu ma'a faqama an-nasu ma'a làwọn èèyàn bá dìde pẹ̀lú rẹ̀ eléyìí mi ìyẹn bá ti ń kírun pẹ̀lú imam èèyàn gbọdọ̀ dìde pẹ̀lú rẹ̀ nígbà bá ti nà bá rẹ̀ àwọn afáàní pé ibi tó pé wọ́n ti ṣe tẹ̀síwé ìbánẹ́bí kò ṣe ìtì báà àti kàdí ìtìyàn tó wájú rí ànábì ní téèyàn bá dìde lórí ìrun ìrákà méjì wọ́lẹ̀m yẹ tẹ̀tí màkọ́ ìmán fẹ́lẹ̀ èjì ibi tó ẹgbẹ́ ìjókòó lẹ̀ ibi tó tọ́wọ́ tó máa dìde lọ mẹ́nìkan sọ bá ní ìsìn ó yẹ èyàn kí ráka méjì àbí ráka ẹ̀yìn ráka méjì ó wá ń lọ sí ráka kẹta nílé tí wọ́n fẹ́ máa dìde lọ làwọn yẹn bá ní subhanallah fẹ́lẹ̀ ẹ̀jẹ̀ ó ní òkú padà amma ìdẹ̀sítàkọ́ọ̀mà nígbà tí ẹ̀mà dìde tí wá dìde tán fàlàyé tó bá padà jókòó lẹ̀ sùwòrì tó súnmọ́ jù pé tí فقام الناس معه يبقى يعرفنا بجدي قاموا معه حتى إذا قضى الصلاة يبقى كان يواكب وانتظر الناس تسليما عيوان جاء النبي صلى الله عليه وآله وسلم قد سلم يبقى تسكيما كان فرق جوكم براكها كيجي يبقى كان بجيما كبر وهو جالس أنا باشا تكبير فسجد سجدتين أنا بقول بالله قبل أن يسلم fún masalla ó bá forí kalẹ̀ lẹ́mẹ̀jì kó tó sálámà tó ń bá sàlìmá lẹ́yìn náà lọ́wọ́ tó sálámà ilé ìlànà àbáwọn ń pè ní kí ni o ojú di ti ọkùnrin kí lẹ́ni ṣe jọra ó dìrùn alákọ̀ọ́kọ́ kí ló ń jẹ ó lérùn kọ̀díṣàn méjì kọ̀díṣàn kẹta aṣákòó yẹn gbé tí máa ń fa sáhùn lórí ìrun kọ̀níṣẹ̀ mẹ́ta ni alákọ̀ọ́kọ́ àzíyáàdà owó abáyárọwáhó Abu Huraira wa Umran ibn Husayn wa kadha ibn Mas'ud radiyallahu anhum ajma'in ẹlẹ́ẹ̀kejì nínú tí máa ń fa sùjúdù sáháwí ما رواه عبد الله ابن مالك ابن بحيرة Abdullahi ibn Malik ibn Bukhari ó ti yé bá ní kọndíṣà kẹta òní àṣẹk ويتفرغ من الشك آه لترى ما دوت الشك نقول كده الدوت يتفرغ منه nǹkan méjì ló lè jáde nínú ọ̀rẹ́ alákọ̀ọ́kọ́ àṣẹ́kù máa تحري اليقين kí ni ẹ máa dá o kó sì máa mọ̀ pé èmi ìlọra lọ́kàn rẹ̀ ẹlẹ́ẹ̀kejì àṣẹ́kù máa àdẹ̀mì tààrí yẹkín kí yẹn máa dá o kó sì ẹ máa mẹ́ ìtó ṣe kí ni o ìlọra rẹ̀ eléyìí tá a pín yìí àrínà àfá àti wọn àgbà ẹgbẹ́ tó bá ti dáùtù di dáùtù ní eléyìí position Imam Malik doubt is doubt kò ní ìgbé tàhárí àbí òṣè tàhárí ṣùgbọ́n àwọn àfá máa sọ gíní lọ pé láṣìhádá máa ojú ìdìnà láṣìhádá tàbá ti rí náà sùn kò sí ṣìhádá à níbi láti mọ́ tó pé Imam Malik wímọ́ Imam Shafi'i wímọ́ nígbà tí ọ̀rọ̀ bá ti kílẹ̀ látọ̀dọ̀ àná àdìsí méjì ló wá lórí ṣẹ́kù àdìsí mélòó in tó fà tá a ṣe pín dáùtù méjì ní táwọn afáṣẹ pín sí méjì àdìsí alákọ̀ọ́kọ́ òun wá látọ̀dọ̀ Abu Sa'id al-Khudri kọ́lọ́mọ́ sábà yọrù Ànábì sallallahu tó wà lọ́dọ̀ kò sí nínú tíra wa ṣùgbọ́n nítorí pé àǹfààní tí gbogbo ọjọ́ ṣe ń bẹ̀rẹ̀ sọ Abu Sa'id ni anabi sallallahu alaihi wa sallam ni idha shakka ahadukum fi salati falam yadri kam salla salatan am arba'a فليطرح الشك فليطرح الشك وال يبني أو يبني على ما استيقن ثم يسجد سجدتين قبل أن يسلم فإن كان صلى خمسا شفعنا له ثلاثة وإن كان صلى تماما لأربع كانتا كانتا ترغيما للشيطان إمام مسلم لهم بعد سنوا نظر أبو سعيد المسلمين نبعدين إيه؟ بان دور النبي تلقوا كاين بان كيون kọ̀ wá mọ̀ bóyá mẹ́ta lòun kí àbí mẹ́rin fàlíyàtọ̀rọ̀ ìṣẹ̀ kó sọ dáùtù kí ni dáùtù àárín yẹn jama ẹlẹ́ẹ̀kẹrin ni dáùtù torí pé kò dáùtù mẹ́ta fáwọlàlá ẹnàpá máa ń mú ìdájọ́ tó pọ̀ lórí tààfà dáàmà yorí búká ìlàmàlá ìyẹn ṣàlùwàlá ọwá ń dáùtù pé àlùwàlá òun ti já àdúkọ̀ já èwo lọ́ráìtì bẹ́ẹ̀ ó lálọ́ àlà kí ló ń fà á tó ló ti ṣàlọ́lá èyí tó ń dá òtù ní pé kí ni o barakallahu ó dá pẹ̀lú yàtọ̀ ìṣẹ́ kófì tó ń dá òtù yẹn lẹ̀ wali yabni ala mastayqana ó tún kálébà gbọ́ ibi óyá bí ùdù lérí ètò kílẹ̀ ètò ṣọ́ èwo ló ṣọ́ mẹ́ ẹ̀ta fún mọ̀ ẹ́sùn tẹ̀jẹ̀dẹ́yìn kọ́bùlá ayù sẹ́lìmà lẹ́yìn náà tó bá wá ti wá kẹyọ ọ̀kan sí tó fi jẹ́ mélòó tó fi jẹ́ mẹ́rin ṣẹ́gun mẹ́ta mẹ́rin lóró fún mi kó wá kó tó sálámà kó forí balẹ̀ torí kó ti mú èso kéré mẹ́ẹ̀ fẹ̀yìnkánà sọ́là hamsẹ́ tó márùn lókí tẹ́lẹ̀ ṣẹ̀fà àìnàláwọ̀ sọ́là wẹ̀yìn káàna sọ́lá ìtìmáàmà sàgbé mẹ́rin náà ló padà jẹ́ káàna tààtàrí mẹ́rin ṣètàn ìyí o máa jẹ́ gẹ́gẹ́ bí ìgbẹ́nu tọ́ọ̀rù ṣètàn torí bí wọ́n náà ṣe rí pírísìpù tí ànábì fún wa pọ̀lọ́ ilé yẹn bá lò ilé ayé rẹ̀ pẹ̀lú ní brọ́mù اللهم صل على محمد وسلم mo rò pé wà ní ohun èyí tó dájú ọ̀ sì ní kí ẹ̀ fún dáòtù èyí tó dáyàn lójú yẹn èyí ó mú ọ̀ sì ní kí ẹ̀ fún dáòtù nígbà náà yóò máa jẹ́ gbẹ́nu náà ṣe tán ẹlẹ́ẹ̀kejì nínú ẹ̀ wọn làdí sí àfáwà ìmọ̀sọ́ọ̀lì ó yà wá lẹ́nu àwọn afá nínú istidrak tán ṣe fún afá wa almasi sigi ìpè ẹni tó ń sọ pé àwọn mọ́tàfọ́kọ̀ alẹ́ Bukhari wa Muslim làwọn kọ wá hadith eléyìí tó wà mọ̀hìn mọ́fí níbi sùjúdù sáhùn dẹ́ imam ibn Mas'ud ló bá wa wọlé hadith kama yẹn anabini ilẹ̀ ṣẹ́ṣẹ́ àdókòó fi sọlẹ́ẹ̀tì yín bá ń ṣe ròyìn فليتحرى الصواب فليتحرى الصواب اي طبا كيتي لمي فايب ميني لو سما ونيكم على بابا حديث ثاني ابو سعيد الخدري كده انطى ونيبي فل فليطرح الشك قص شبه هما يعني نبي باي فليتحرى الصواب for where is not correct fali you ti ma ale lẹ́yìn náà fọwọ́ build ilé èyí tó correct sí lọ́kà fún mali yóò sẹ́lẹ̀ lẹ́yìn tó ń bá wá kírun tán ìyàtọ̀ àdíṣe ní àtàdí ìsìdáni o Abu ibi tó ti yàtọ̀ àdéhùn ti ti ètò mọ̀sọ̀rọ̀ kò ní pé tọ́ ọ bá ti bíúdì lè tó ṣú ẹ̀ sí ọlọ́kàn òfin àárín ìhàlá ní tó súnmọ́ jù ní pé èyí tó pé jù ló mú ẹ lẹ́yìn ẹ̀ kókó rí balẹ̀ fàlìyìntì máa rẹ̀ kókó àbíjì rẹ̀ fún mọ̀lẹ́sẹ̀lẹ́ lẹ́yìn àkọ́wá sálámà ثم يسجد سجدتين ثم يسجد was followed by the message bó ṣe yẹ pé kò parí rẹ̀ pé súnmọ̀ ní sẹ́lẹ̀ ọ̀sàáyé ni pé tó bá ti sáàkì tó bá ti fọ́kà ẹlẹ́mẹ̀jì nínú padà ṣe tíkọ́ lè máa rọ̀wá ohun Abu Hurairah wọ́n lè máa rọ̀wá ohun Imran ibn Hussein tó dé bá mi àbá àṣọwájú pé ọ̀rọ̀ sùúrù ta orí mẹ́rin lọ́rọ̀ sùúrù ta mẹ́rin ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ ọ̀nà tó dírùn sdr ẹni tó lérò ó ti lè wá lọ́nà tó pọ̀ nínú kí èlé orí ju rákàrà àbí kí èlé tẹ̀sílẹ̀ èlé rókùnù láàbí sọ pé ní ìyẹn bá ti lé rókùnù kún lórí irun tí ọmọ ọmọ òkú àtọ̀sẹ̀ tọ́mọ ọmọ téèyàn bá dídí ìwòrí irun náà béèrè dáìbẹ̀ ìyẹn dídí rẹ̀ pé lórí ìran ẹ̀mí jìmọ̀ bẹ́ẹ̀ kàbájíà bá tọ́lá ìsọ̀lá ọmọ ọmọ torí pé tẹ̀ṣẹ̀rí ètò àbí ìran tí mo fẹ́ kí ráka márùn mo fẹ́ kí bá tọ́lá ìsọ̀lá a ma sùjúdù kí lára fẹ́ ṣe o àti sàhàbù pé ṣe sùjúdù àǹtì sùjúdù kí mo gbé ṣe é ṣe gbọ́mọ ọmọ máa ṣe so àzíyáda ẹlẹ́ẹ̀kejì ní anọ́kítọ́ọ̀tì kí n gàdínkù wà á dáa ní máa rọwọ́rù abdullahi ibn malik ibn buhari bí ẹni tó gbà méjì òjò ẹlẹ́ẹ̀kẹta ò ní aṣẹ́kù máa ádámi tàhárí sọ̀wàbà kí ẹ máa dá òṣùwọ́n kó mọ́ mi bẹ́ẹ̀ lè yẹ́ sọ̀rọ̀ aṣẹ́kù kó ti dá òṣùwọ́n kò wá ṣe sájídà wọlé náà ó ṣe o sájídà kọ̀ọ̀lì kí ló bá torí bó ti mé ìtò kéré a ma àṣẹ́kù máa wùjúdi yàní máa àtẹ̀yẹ́kù àbí tàhárì ọ̀sọ̀wà èèyàn ti mọ̀ pé eré ìlọ́ra irú ẹni yóò ní ààrẹ yóò kọ̀m̀pìtì ọ̀run ṣùgbọ́n pẹ̀lú ṣẹ́kù yẹn ti ṣẹlẹ̀ ìntẹ́niyàn ó ṣe pé bá sálámà yóò wà fòrìbàlẹ̀ lẹ́nu gbogbo condition offered wọ́n sọ fún wa bí ńlá pé ìbéèrè nìkan ló wà ká tí torí gbogbo tá a kà yìí torí bá a kà yìí sí ìbéèrè nìkan ló wà ká tí lásìkò yìí pàápàá jùlọ kò sẹ́ni tí ò ní máa ní wọ́n ní ju one way or the other lórí o tí insha Allah ní tó kù nínú ọba àsìkò a ti dáhùn béèrè tó jọ máa kọ̀ọ̀lẹ́ àti báyìí tabarẹ̀ tó ní táàbárẹ̀ tó ní inú mi ó ti tó pé gbogbo táàrù látàrẹ kò sí aláǹfààní wà ìsìnà ìsìnà sáàbà fàmìsà síta sáwà táwọn obìnrin bá ń rìn pọ̀jù nọ́mbà wọn. Ẹ̀yà ṣe kí ni? Ń bọ̀ láti ìjọ ṣe àlùbọ̀ lọ́gbẹ́jọ́ yẹn. Mẹ́mọ̀ wá jẹ́ mọ́ sí tó òun wá jọ ìrún yẹn tí náà ìmáàmù yẹn wá ó lẹ́yìn ní owó jẹ kó jẹ kọ̀ọ̀tù ọgbà mú kàn méjì. ó ti kọ̀ bóyá ó ti bá yìí tó bóyá tí màmá ti ta ó ti màmá tí màmá ti ta lọ́ta ta mọ̀ ó ní bọ̀ báwo ni ó ti ta ìrún yẹn padà láìpẹ́ òun bá wọn o ti jẹ́ pé. ó ti mọ̀ wọ̀rí kò ní ìdí àgbáyé tó pọ̀ bárakìlọ́fíìkì ìbéèrè tó da nítorí ó kàn wá ìmáàmù ti jẹba àdí ojú dé so ọ̀sìsá ìmáàmù bá ti sálámà ò nímọ̀ kó fẹ́ sàn bá àdí tí wọ́n bá ṣúọ̀ kó jẹba àdí ojú dé tó mọ̀ kó ṣúọ̀ nígbà náà kò sí láìsí èèyàn ní ní láti sá torí pé ò bá jẹ́ ò sí mọ́ ṣùgbọ́n tó o bá ti rí pé ẹjọ́ jẹ́ yìí tí ẹ náà ti rí pé bàdí ní ọ̀sán kò sáàbùrú kí yẹn bá tán kó tó dìde lọ́wọ́ kírun jẹ tó pẹ̀lú ìmáàmù ìnáma ẹjọ́ ìlẹ̀ ìmáàmù lé yóò tàbà ṣùgbọ́n bá jẹ́ kọ̀bìlì ni ìyàn ọ̀dàrú rárá ọba kí ìṣá sí bẹ́ ìnáma ẹjọ́ ìlẹ̀ ìmáàmù yóò tàbà kò sí kò ní wàá mi pé wọ́n tún wá san ah, bá dí mi pé ìbá jẹ́ tẹ́lẹ̀ ẹni bá jẹ́ kọ̀bìlì tó èmi náà tó wá bá san kọ̀bìlì tí èèyàn wá tó ní san bàdí mi bá ni rárá kò sí ara jù fún ẹyẹ ní sùúrù dáadáa ní táyà ń sọ ìṣẹ̀lẹ̀ rí ó sì lè ti sẹ̀rẹ̀ sẹ́rọ nínú iná àfẹ́rẹ́kọ́ kan rẹ̀ ọ̀wẹ́ àkí ìrànká wọ́n fẹ́ ṣe sùjúdù sáré mọ̀ pé níwà ní wọ́n kí lórí sùjúdù sáré tó á jẹ kọ̀pì tẹ́ ẹ̀ máa ń jẹ kọ̀pì lórí èrò rẹ̀ ẹni tó jẹ kọ̀pì tí ọ̀bá tó ti pírọ́blẹ̀mù rẹ̀ ní kọ̀pì ló fẹ́ tàn ẹ̀yìn ó wá jẹ bàjẹ́ lẹ́yìn lórí kọ̀ọ̀sì bó lè mọ́ jẹ bàálì tí èèyàn bá ti ṣe bọ́ọ̀lù náà ti ń san kọ̀ọ̀bí yẹ ká ju ẹ̀ ìyẹn ò forí balẹ̀ lẹ́mẹ̀jì lẹ́yìn tàṣáhùn tàṣáhùn tẹ́ bá ka àdìsí abdullahi ibn malik ibn buhaina gẹ́gẹ́ bó ṣe wà níbẹ̀ ṣẹ́tí níbẹ̀ padà ó ní وانتظر الناس تسليما كبر وهو جالس أخذ يكو سلما kò sí sáà kabbara huwa jahid ó bá ṣe takbíru lórí ìjókòó yìí fasajada sajdatayn ó bá ṣe sájìdà méjì nìkan qabla an yusalli kó tó sálámà bó ṣe sájìdà sábà yìí thumma sallama ẹni yìí wọ́n san kọ̀bìlì bó ṣe san kọ̀bìlì ló bá ṣe tashahhudu bẹ̀rẹ̀ ṣe àwọn ti àrùn sílẹ̀ báyìí ti jẹun pé lẹ́yìn kọ̀ọ̀lì tó borí kan lẹ́mìí tó lẹ́yìn kó ṣe ń gbà náà ọba tún àjẹ́ kọ̀ọ̀lì ọba tún lẹ́yìn tó forí kan lẹ́ta wá gbẹ̀rẹ̀ tàṣà òdù ni bí máa náà náà ó zẹ́ẹ̀ ìjọ aláàtì nípa ẹ̀yìn tí mo sọ ṣùgbọ́n ìbéèrè tẹ̀yìn tẹ́ bèrè yìí kò ní pé ní tuntun wá dá òfin lórí ìdí ń ṣe lè yẹ́ tọrọ ṣẹ̀ṣẹ̀k kó yẹ kí ni o hadisi abu sa'id al-khudri ló máa lò kó ti dáòtù dànù èyí tó ń ṣúọ̀ fún yẹn ní kó jẹ́ kí ni o kó dúó lé lórí lẹ́yìn náà kọ́ wá ṣe sájídà méjì kó tó sálámù bàájí ló rẹ̀ sàájì kò ní ìdí ẹ̀dá ọkọ̀ ara iná ẹ̀ọ̀ká ẹ̀rọ wọn ọ̀dẹ̀ni lẹ́ẹ̀kejì kẹ́yìn ẹ̀ náà gbìyànjú kó fọ kàfíìrùn jíṣà ìbánu ti dúró de wa ní ibi tó ti bẹ́ṣẹ̀ sí ń sọ ọmọ pọ́ọ̀rùn irú ìsìyàn lọ́kàn ẹ̀mọ̀ ògbé lákà méjì ìrògbéyàn fíforíbalẹ̀ lẹ́ẹ̀mejì kó tó wọn aráyè wọlé ní èyí tí ò ní ju two three minutes lọ ẹgbẹ́ mi ní ẹ bá ń kírun rákà mẹ́rin yóò fẹ́ yóò fẹ́ mọ gbòyàn púpọ̀ so torí nínà kéèyàn má dáa lọ ṣe tó wọn dìde gbé wá nígbà tó fẹ́ pé kò sí à ń sọ pé káàdà tẹ̀síìmán ìṣètàn má dáa lọ ìgbẹ́nu rẹ̀ tán ní ọjọ́ tó ń gbà náà ìyẹ́tọ̀rọ̀ ìṣẹ́kì wọ̀lìyẹ́ ní àlẹ́ ọ̀yọ́ ní على ما تيقن tí yẹn ṣú ọ̀fún yẹn gbogbo ìbẹ̀rẹ̀ lọ́wọ́ jù ó ní pé yẹn ti mẹ́yọ̀ kan tó wáyé pé méjì náà yẹn jù méjì náà lọ jù. béèrè gọ̀dà ní àáfà tọ́ tọ́ wà lórí tọ́ wá jẹ́ kọ̀ọ̀lẹ́ àti bàá dípapọ̀ se wà ní ẹni tó jẹ́ kọ̀bìlì tó jẹ́ bá àdífà kò ń bọ̀ ìwò ní kó ṣe méjèèjì kọ̀bìlì di pé wò ó jẹ́ wà ní ẹ̀kejì tó kó sí sílù sáàrù ìdí tí ó ṣe bàbá ṣe ń ṣe kọ̀bìlì bá àdí ìgbàdí ìwẹ̀ bá nínú sùn àwọn bá ní bó bá ti ṣe kọ̀bìlì kò ní di ọ̀dà wọn ara rẹ̀ ṣé tó máa kọ̀bìlì ṣàdíyé ẹlẹ́ẹ̀kejì wá ní pé téèyàn bá jẹ bàbá wọn ìjẹ́ ìwà jẹ́ báyìí ọwọ́ ara ti sàn kọ̀ọ̀tì torí kò wọ́n bá ti sàn báyìí sùjúdù sáhàm torí pé tó bẹ́ẹ̀ ni pé òun wá kàfàrà kan àti tètè oṣù tó ìyẹn ló mọ́ sábà ti púpọ̀ náà àwọn èèyàn lọ́kàn balẹ̀ wọ́n ní ìbá ṣe rúbi stéèkì dáná bí i ṣe yìí kí ló tó ń fún ẹ̀ ní special formula sí kó ṣe rúbi dáná bí i ṣe náà ló pè rẹ̀ ìtumọ̀ ẹni pé pàtó kíráàkà méjì ṣe dé bá

ṣáàjì afá àbẹ̀rẹ̀ pé ẹni tó bá gbàgbé láti ṣe káàbì lórí sẹ́jìdá àbí lórí orúkọ pé ṣe wọ ẹni bẹ́ẹ̀ ṣe yóò sàn kọ̀bílẹ̀ àti yóò sàn báyìí àkọ́kọ́ ìkọ̀kọ́ ìṣẹ̀lẹ̀ sí láyé àdámì ògbéyàn gbàgbé àfẹnjẹ́ ọmọ tánàbí kò máa ṣe tẹ̀sí tẹ̀sí náà sì ń bẹ́ẹ̀ ṣe ẹ̀yìn àkọ́kọ́ dáhùn tálá àkọ́kọ́ ayẹtẹlẹ kejì ẹni pé tó wá gbé fún àwọn òsì gọ́ọ̀mù tó wá gbé fún àwọn òsì kínú gọ́ọ̀mù àmọ́ ẹni tí ọba wa gbàgbé irú ẹni bẹ́ẹ̀ ti bá a ṣeré púpọ̀ lórí èèyàn rò kú bó ṣe wá rò kú tán ó sì dìde tuntun hànà ẹni pé nǹkan kan wà tí ń ṣe lórí àbí lórí sùdúrù náà wọ́n lè ṣẹlẹ̀ ẹni báwo ló ṣe lè ṣẹlẹ̀ tí ẹ bá wà lẹ́yìn máa tó bá ti rùkú so alẹ́ẹ̀bùrọ̀ wọn ni pé kò rùkú ẹ̀ alẹ́ẹ̀bùrọ̀ náà kí ṣe kí ẹ rùkú kí ló tọ́ wá rí ṣe torí pé kò sáyé àyè òyọ fún ọ láti ṣe mọ́mọ́ dúró tẹ́yìn bá wá ṣe bẹ́ẹ̀ kò wá ṣe kankan ẹyọ ọ̀kan nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí tó ẹgbẹ́ yọ ọ̀kan lẹ́nu yẹn ṣe mò ń tó fún ọ ní kí n tó gbé dé ẹgbẹ́ yọ ọ̀kan lẹ́nu yẹn ṣe ìfàbùrù òun gan lọ́dà tó rẹ́yọ̀ kan náà ní dada àwọn yòókù a máa ìmá ṣe kankan bẹ́ẹ̀ so lẹ́mìíràn ní rasulillahi sallallahu alaihi wa sallam ìyìn tí ìrí àfa kan kí wọ́n dáhùn ìbéèrè bá wọn sọtẹ́yìn ọba tí kú lórí sujúdì lórí òkú kò ṣe torí pé ọ̀tọ̀ ni ó rò kú ọ̀tọ̀ ni kò ṣe àkárò èyí ní ńlá kó tó dijọ́ mẹ́jọ máa gbìyànjú ilé ìmọ̀tálẹ̀ ìtẹ̀sọ̀ gẹ́gẹ́ sọ ìfẹ́ sọ̀rọ̀ pọ̀ lórí ṣùgbọ́n yẹn ó bẹ̀rù ọlọ́run tó rò kó tí ò ní ṣe kankan tó ti dìde tí ìdìbò kíọ̀ lẹ́yìn mọ́ so sábà tó ń kíọ̀ lẹ́yìn mọ́ mọ̀ number five alex

òsìlúùbù kọ̀ọ̀tánì kò ní pé ẹlẹ́járe sọ̀rọ̀ ọdún ọ̀rẹ́ púpọ̀ so òsìlúùbù kọ̀ọ̀tánì àti òsìlúùbù àhádì kò ní pé irú àwọn nẹ́sìyà gbígbàgbé ọlọ́run ti ti sọ́dọ̀ ara gbogbo aburú tẹ̀yàn bá ń ka ní ẹ̀kọ́ áàrin so ní tẹ́yàn bá rí pé ọlọ́run ọlọ́run máa ń ti sí gbogbo ìgbòrí dárúkọ fáàlì gẹ́gẹ́ àpọ̀jú ẹnìsì àti sọ̀rọ̀ wà máa ń ta ní ìwò ilẹ̀ ṣètọ́n ọ̀nà ìkọ́ bákan nínú ọ̀rọ̀ títí kọ́dà sọ tí bá ayé ní sọ náà sí ya a máa dìsẹ̀ kan òǹtútù làwọn afáàmù sábà mú jáde òǹtútù wọ́n gbà mí lágbèrè so maximum téèyàn lè sọ nípa nǹkan tó ọba fi ti tọ́lọ̀ ṣe tọ́nà rẹ̀ wọ́n gbà mí lágbèrè ọ̀gbọ̀rọ̀ sọ pé kí ìrùn ọlọ́run gbà mí lágbèrè jẹ́ pé kò ní ṣẹlẹ̀ àti ọlọ́run gbà mí lágbèrè irú jẹ́ wá sọ ẹ ní ìsìn á ń tẹ̀lé pé mi ìsọwọ́ ká máa fi gbàgbé ti sọ́dọ̀ ọ̀dọ́ torí ló gbàgbé ààyè ọlọ́run sì ní ká máa ṣe kí ni ká máa gbàgbé kọ́dà ọlọ́run fẹ́ ká máa rántí so torí ìdínà irú àdìsí tẹ̀rí yẹn yóò ṣe wá láǹfààní dáadáa lè so bọ̀ púpọ̀ náà àfa ilé tí mo sọ ìbẹ́ẹ̀ láwọn pọ̀ náà àfa lórí ìgbọ́dọ̀ fi ìgbàgbé ti sọ́dọ̀ lórí ìsúlùkọ̀ àná torí bọ́lọ́ ni wọ́n máa ká ara ọ̀gbọ̀gá lẹ́sìn ìyẹn ọlọ́yìn gbàgbé so kò lè tó lọ́nà bá jẹ́ kí ẹ gbà ẹ̀dá gbogbo ẹ̀rọ aláàrẹ next one ẹgbẹ̀rẹ̀ látara báyìí that is number seven mo rọ̀ pa àwọn obìnrin ránṣẹ́ pẹ̀lú àwọn ẹ̀rù pẹ̀sùn nígbà tẹ́lẹ̀ sí tẹ́yìn ò ti gba nọ́mbà tẹ́lẹ̀ alẹ́ dá tó ọ̀nà àbá ìlú wa bí ti pẹ́ one two three ọ̀yà àbá. ọ̀bádì tí ń ṣe lọ bí bàbá kí ẹ̀yà ó ṣe lọ ní pé tajẹ́dá mitla sujúdì mitla sùjúdì gẹ́gẹ́ bí sùjúdù rẹ̀ gẹ́gẹ́ bí sáìdà bí ma'ana nípa túlù rẹ̀ àti nípa tí wọ́n bẹ̀ tí ó sì sọ̀pẹ́ ìjọsì kò sí sẹ́jà fún ńlá pé ọlọ́run gbàgbé ni ó pé kò forí jì sí sọ̀pẹ́ náà Naam. Ìjẹta pé torí pé láti lóògbà mi yẹ kàn sí láti yàtọ̀ àti àtọ̀rẹ́ pẹ̀lú ìdílé orí kò sí lóògbà láti pàtàkàtà tó dé ọgbà láti ìlú rárá ẹ̀ ní ṣe torúgbà ṣe wà ní tẹ́lẹ̀ kejì tó bá gbàgbé lórí ìran ìyẹn lè gbé àyà láti ìbẹ̀rẹ̀ tí kàbá ń dàrú mọ́ lọ́wọ́ láti lè jẹun ara rẹ̀ létí ẹlẹ́ẹ̀kejì ni pé èèyàn lè rí títí àáyà lẹ́mẹ̀ẹ́jì lẹ́mẹ̀ẹ́ta tí ẹ̀bùrọ̀ ọba jáde níbẹ̀ àwọn sọ́lá fún mi lórí rákẹ́ ọ̀kan lórí rákà kan àáyà kan náà ó rí pìtì káfíṣe dídí aago méjì òru ti jílẹ̀ òfin mọ́ torí bó ń ronú sí ni o ṣé bá ní sọ sí problem fún a mọ ẹni tó bá ka fásí àtàn tó tún wá tún ká nígbà ẹ̀ ó ní ẹni tó ní ìpínlẹ̀ ní problem Allah last question kò ní ìdíkẹ́ bẹ̀rẹ̀ mọ́ ẹ̀ bá ti bẹ̀rẹ̀ sí ní ó ní irun kò ní ṣe kọ̀blí kò ní ṣe báadí ṣèdíjọ́ òfin ní ṣe kọ̀blí òní ní ṣe báadí òní pé irú ẹni bẹ́ẹ̀ faqra'u ma tayassara min al-Qur'an la salata liman lam yaqra bi fatihatil kitab so a máa gbogbo ìdá máa ń gbọ́ ẹgbẹ́ ya kò fi fatiha sóra lè súnà ó ti dá so tí wọ́n yẹ pé kò wọ̀rọ̀ ni ànábì sallallahu alaihi wasallam ní ṣe fatiha lásán kírun gbòòrò tó jẹ́ báyìí so ìyẹn ni Ah, àwọn afá mi ṣe wà lórí nígbàtà ń sọ̀rọ̀ fàájì àwọn sọ fún wa pé àrílà afá mi dání kódà ẹjọba kàfàájì àní bọ́ọ̀kọ̀ ráì ìwòrò ráì kò kàfàájì àní anábì ò ní lásọ látàrí mọ̀lẹ̀míyàkára